إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 adúpẹ́ fún ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá tí ó dá ẹnì kọ̀ọ̀kan wá sí ọlọ́wọ́n bá tí ó sọ wa tí ó dẹ̀ sẹ́ ẹnì kọ̀ọ̀kan wá kù títí di àsìkò tí a wà yìí lórí ìlànà anabi sallallahu alayhi wa alihi wa sallam lórí islam ọlọ́run ọba yìí náà ni ọba tí a dúpẹ́ fún ọlọ́run ọba yìí ló yọ̀ǹda fún wa láti tún rí alẹ́ òní tí í ṣe alẹ́ ọjọ́ kẹwàá nínú oṣù Ramadan ọdún ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún mẹ́rin àti ọgbọ̀n ó lé mẹ́sàn-án lẹ́yìn hijira Nabi sallallahu alayhi wa sallam láti ìlú Mẹ́kà lọ sí ìlú Madina ajẹ́rì pé ọlọ́run bá yìí nìkan lọ́ba tó tọ́ láti máa fún níjọsìn ajẹ́rì pé ọlọ́run bá yìí yìí ọba tí àpọ̀pọ̀dọ̀ mú orogún papọ̀ pẹ̀lú ẹni. a ti jẹ́rì pé anabi sallallahu alayhi wa sallam ẹrú sí ọlọ́run bá ní òjíṣẹ́ ọlọ́run bá ní atọrọ àlékún ìtẹ́ ọlọ́run bá àánú ọlọ́run bá àtúrà ìjẹ́jẹ́ tán ọlọ́run bá fún aṣíwájú ẹ̀dá annabi sallallahu alaihi wa sallam àtàwọn alẹ́ annabi àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo ẹni kọ̀ọ̀kan náà tí a ń tẹ̀lé ìlànà annabi sallallahu alaihi wa sallam títí di ọjọ́ gbọdọ̀ kíyàmà akí gbogbo àwa ọmọ ìyá wa Islam lọ́kùnrin àti lóbìnrin ní gbogbo ààyè tí oníkálukú wà tọ́lọ́mọ àlejò láti kádàrá kí a máa láǹfààní àti máa gbọ́ wa ní dédé àsìkò yìí pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ẹ̀rí eléyìí tí a ń bá àlàyé lọ lórí ẹ̀ tí a dẹ̀ ń yẹn nàná òun náà ni ọ̀rọ̀ nípa alhizbiyya ọ̀rọ̀ nípa ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ọ̀rọ̀ nípa ẹgbẹ́ nínú Islam ìmáṣe ẹgbẹ́ nínú Islam ó ní nǹkan tí a ń gbé yẹ̀wò ìhàwó ní Islam ìhàwó ló kọ́ sí ìmáṣe ẹgbẹ́ kí lójú tí Islam tó fi wo ìmáṣe ẹgbẹ́ ó ní à ń gbìyànjú àti ṣàlàyé fúnra wa ibi tí a wá bá láyé dé ilé tí a fẹ́ ṣe lálàyé lónìí inshallah tó bẹ̀rẹ̀ àlàyé lórí ẹ̀ lónìí òun náà ni wípé هل الحزبية كانت في صدر الإسلام وهل تحركت الحزبية في العصر الراشد ǹjẹ́ ọ̀rọ̀ hizbiya ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ ọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ ìjọ níjọ ọ̀rọ̀ ẹgbẹ́jẹgbẹ́ ǹjẹ́ ó wà bí ní ìpìlẹ̀ Islam hali ìbíyàtú fi sọ́dún Islam ǹjẹ́ nǹkan tá ń pè ní ìmọ̀ọ́sẹ̀ ẹgbẹ́ ìjọ ń bẹ nínú ìpìlẹ̀ Islam bí وهل تحركت الحزبية في العصر الراشدي àti wípé ǹjẹ́ àwọn ẹgbẹ́ ṣé wọ́n ní haraka ṣé wọ́n ní movement ṣé wọ́n ní ìrúwúyẹ́ ní àsìkò àwọn àlùkùlàfà àwọn rashidun ní al-asr rashidi ní àwọn àsìkò tí ó mọ̀nà jùlọ ni ǹjẹ́ àwọn ẹlẹ́gbẹ́ yìí ṣé wọ́n ní movement nígbà yẹn ìjẹ́ àwọn ẹlẹ́gbẹ́ ṣé wọ́n ní haraka nígbà tí àwọn ibi òun náà nìkan tí a fẹ́ gbé yẹ̀wò lórí insha Allah aláwo ọ̀rọ̀ yìí báyìí dáwà fásitì nàbíyí sallallahu alayhi wa alihi wa sallam lẹ́yìn ikú ànábì sallallahu alayhi wa alihi wa sallam kí làwọn kan tó ṣẹlẹ̀ a rí pé lẹ́yìn tá nàbí kú wọ́n kọ́ àṣìláàfó fíìmà yóò sọ̀rọ̀ ìmáàmá ní mùsùlùmí ìyapa ṣẹlẹ̀ láàrin àwọn sọ̀hábà lórí ta ni wọ́n fi ṣe aṣíwájú fún àwọn mùsùlùmí alẹ́ni tí ó gba ipò aṣíwájú ànábì sallallahu alaihi wasallam ipò tí ànábì sílẹ̀ alẹ́ni tí ó di ipò náà àyè tí ànábì sallallahu alaihi tó fi ilẹ̀ tààrẹ tí di àyè náà nítorí wípé nígbà tí anábì sallallahu alaihi wasallam tó ń bẹ láyé anábì ni aṣíwájú anábì ni ọ̀gá fún gbogbo mùsùlùmí nígbà yẹn anábì ni aláṣẹ fún gbogbo mùsùlùmí nígbà tí anábì sallallahu alaihi wasallam tó ń bẹ nílé ayé ìgbà tí anábì sallallahu alaihi wasallam kú tán bàbá ní president ìgbà tí anábì kú tán àlàfo yìí ó bùkátà ẹni tí ó di àlàfo yẹn kí Islam kọ́ bá mẹ́hẹ àbùkátà ta ni ó jẹ́ olórí fún gbogbo mùsùlùmí nígbà yẹn ìyapa tẹ̀lẹ̀ láàrin àwọn sọ̀hábà lórí ta ni wọ́n fi jẹ imam ta ni wọ́n fi jẹ aṣáájú ẹlẹ́yà Nabi ta ni yóò jẹ́ kọ̀lífà fún annabi sallallahu alaihi wasallam tó jẹ́ rasulu rabbil alamin tó jẹ́ àjíṣẹ́fún ọba gbogbo àgbáńláyé ọba tí ń darí gbogbo àgbáńláyé ta ni yóò jẹ́ kọ̀lífà fún òjíṣẹ́ ọlọ́ọ̀bá yìí tí ó jẹ́ àrólé ẹ̀ tí ó pàṣẹ lẹ́yìn annabi sallallahu alaihi wasallam ilé tó yẹ ti tún ẹ̀kọ́ dùn láwùl bẹ́yà ẹ̀sùn ala al-imamati al-amma eléyìí tí gbogbo mùsùlùmí tí ó gbàgbéyà tí ó gbàgbéyà lọ́wọ́ wọn tí gbogbo mùsùlùmí ayé pátá àti wọn gbé àdéhùn ìmọ̀ tẹ̀lé àṣẹ rẹ̀ tí wọ́n gbé àdéhùn yẹn láti ọ̀dọ̀ rẹ̀ ilé tí ọmọ jẹ́ al-imamatu ìjẹ́ adarí gbogbogbò fún gbogbo mùsùlùmí nítorí wípé a ní láti ṣe ìfàgbò àwọn ahkamul islam àwọn ìdájọ́ islam a ní láti a ní àbùkátà olórí tí ó máa gbé àwọn ìdájọ́ yìí tí ó máa gbé lé àwọn èèyàn lórí ẹni tó bá ṣẹbọ ni àbẹ́ni tó jáde kó ní islam àbí ẹni tó bá ṣe zìnà ẹni tó bá mutí ẹni tó bá jalè á gba zaka á pín zaka láàrin àwọn èèyàn á lọ sí jihad ni gbogbo orú àwọn nǹkan wọ̀nyí ló bùkátà olórí. náà bákan náà rèé olórí tí ó máa ṣe rí àyà àwọn ṣòròmátò mùsùlùmí olórí tó ń pé yóò wà nípò ẹni tí máa ṣe rí àyà tó ṣòròmátò mùsùlùmí tí ó máa ṣe àkólé kan ìwọ àwọn mùsùlùmí báwọn yóò ṣe ní ráre àtàwọn ọ̀rùnrìyá ti hayati yìí àwọn ìtọ́jọ́ra yàn nínú tẹ̀mí ayé àwọn mùsùlùmí olórí tí ó máa mójútó àbùkátẹ̀ ilé ìbá ilé yàn Nabi sallallahu ìyá pàwọ́ sẹ̀rẹ̀ láàrin àwọn sàhábà àwọn almuhajirun wọ́n ní inú àwọn ló yẹ kí olórí ti jáde nítorí pé àwọn làwọn lẹ́tọ̀ọ́ sí ipò yìí ju àwọn ansọ́rù lọ àwọn làwọn dẹ̀ lọ́lá jùlọ àwọn ansọ́rù àwọn náà sọ pé nínú àwọn ló kí olórí ti jáde ẹni tí ó jẹ́ àwórí ànábì sallallahu alaihi wasallam ẹni tí ó jẹ́ olórí gbogbo mùsùlùmí nínú àwọn ló yẹ kó ti jáde ìṣàǹfà yìí ṣẹlẹ̀ láàrin àwọn sàhábà débi pé gbóná gan débi wípé òǹkàlùkù ti fẹ́ dábí olórí wípé ẹ̀yà almuhajirun ẹ máa já sí ń ṣe ẹ̀yà olórí láàrin ara ti yín tí ọmọ jẹ́ lórí fún yín àwọn àǹsọ́ọ̀rù náà àwa náà ọmọ já tiwa ṣe àwa náà ẹ̀yà olórí láàrin tiwa náà tí ó jẹ́ olórí fún wa gbogbo àwọn ṣáàdùbùnú ìbáàdà wọ́n wà ń ya yẹn pé àwọn lè jẹ́ olórí nínú àwọn àǹsọ́ àwọn Sa'id gbogbo àwọn wọ̀nyí rèé àwọn wọ̀nyí wà nílẹ̀ nínú àwọn tó yẹ pé àgbààgbà kòrèsì ni wọ́n àwọn aláṣẹ nínú àwọn kòrèsì nínú àwọn kòrèsì nínú àwọn àǹsọ́ ni wọ́n jà yìí kíní yìí dá wàhálà lẹ́la fe àwọn sọ̀hábà débi wípé muhajirun ẹ máa dá dúró sí kẹ́yìn lólórí láàrin yín elébi ẹ olórí ẹ̀yìn àlùhàjìrù ni ọmọ jẹ́ kò lè jẹ́ olórí gbogbo fún gbogbo àmùsùnmí lájẹ́ àwa ànsọ́ọ̀rù náà ó láàrin tiwa pé olórí àwa ànsọ́ọ̀rù ni ọmọ jẹ́ kò ní jẹ́ olórí ẹ̀yìn ọ̀rọ̀ yín ní agbára ṣùgbọ́n látara pé ọlọ́wọ́n bá dẹ̀ kẹ́ wọn pẹ̀lú àkíyàn jẹ́ni tí ó máa ń ju kájú sẹ́lẹ̀ fún òfin ọlọ́wọ́n bá fún àti ọlọ́wọ́n bá lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ fáǹfà ìpanupọ̀ gbadà wáyé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí lórí pé ọ̀dà ẹjẹ́ alámọ̀rí táǹfà yìí ẹjẹ́ ká fojú ẹ̀rí wò báwo ta lẹni tó lẹ́tọ̀ọ́ sí ipò yìí pẹ̀lú àwọn ẹ̀rí láti inú Al-Qur'an àti láti hadith Ànábì sallallahu alaihi wasallam ìgbà tí wọ́n gbé ẹ̀rí lọ tí wọ́n gbé ẹ̀rí bọ̀ wọ́n gbé ìyẹ̀wò talẹ́ntọ́ lọ́lá jù láàrin ara wọn àti wípé nígbà tánàbí ń bẹ láyé alànàbí máa ń ti síwájú alànàbí sọlọ́tọ́lá ń ti tó ń ti sípò aṣíwájú láàrin àwọn nígbà tánàbí ń bẹ láyé wọ́n rí pé Abubakar ní Siddiq àwọn ẹ̀rí wá tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ wípé Abubakar ní Siddiq alànàbí sọlọ́tọ́lá máa ń ti sípò aṣíwájú láàrin àwọn a lórí eléyìí báyìí rèé ẹnu padà kù débi wípé wọ́n padà yan Abubakar ní sèké wọ́n padà yan ní olórí eléyìí báyìí ìfẹnu kò lórí ìyan Abubakar ní sèké ní olórí yìí òun ló pa náà tẹ̀síbíyà tó fẹ́ jáde láàrin àwọn sọ̀hábà lẹ́yìn tánàbí sallallahu alaihi wasallam tó kú tán eléyìí náà ń pè ní ìjìmáì sẹ̀fífà ìpanupọ̀ àwọn sọ̀hábà ní sẹ̀fífà ìpanupọ̀ wọn lórí wípé Abubakar Siddiq kan bí ọ̀rọ̀ ẹ̀hù òun náà ni ó jẹ olórí láàrin ara wọn láàrin wọn lórí eléyìí láyé rèé ṣẹlẹ̀ láàrin àwọn sọ̀hábà nígbà tí ẹ̀rí hàn sí ó kálukú tẹ́rì clear sí wọn ni ṣe é báyìí sí yìí lẹ́yìn tí wọ́n yan Abubakar Siddiq tán wọ́n ṣe béyà fún Abubakar Siddiq gbogbo wọn pátá ni wọ́n gbé àdéhùn pẹ̀lú Abubakar Siddiq pé àwọn máa tẹ̀lé àwọn òdẹ̀ ní ìyapa àṣẹ rẹ̀ yóò sì máa jẹ́ olórí fáwọn eléyìí báyìí ṣẹlẹ̀ pẹ̀lú nọ́ọ̀sù eléyìí tí wọ́n rí eléyìí dẹ̀ ṣẹlẹ̀ pẹ̀lú ìjìmá tí gbogbo àwọn sọ̀hábà fẹ́nu kò lórí ìjẹ́ olórí Abubakar ní Siddiq naam ìgbà tí wàhálà yìí ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ láàrin àwọn sọ̀hábà láàrin àwọn alhashimiyun àti àwọn Aus àti Khazraj àti àwọn almuhajirun ṣùgbọ́n nígbà tí ẹ̀rí padà hàn nígbà tí ẹ̀rí padà jáde gbogbo kìíní yìí ló padà ló padà parẹ́ dé pé gbogbo wa tánà padà ju ọwọ́ lẹ̀ wọ́n dẹ̀ ṣe déyà fún Abubakar Siddiq eléyìí báyìí ní ìṣesí àwọn sọ̀hábà ridwanullahi alaihim kọ́lọ̀ bá kọ́bá wa kẹ́ gbogbo wọn nígbà tí ẹ̀rí bá hàn sí wọn nígbà tí ẹ̀rí bá ti jáde àwọn máa ń ju bájú sẹ́lẹ̀ fẹ́ rí ni. nam eléyìí bó ṣe ń tàdárí àwọn mùsùlùmí nípa ẹ̀ ẹnu àwọn mùsùlùmí kò ìṣọ̀kan ṣẹlẹ̀ láàrin àwọn musulmi, wàhálà tó fẹ́ dìde lẹ́yìn ikú anábì sallallahu alaihi wasallam wàhálà yẹn ọlọ́run bá lè gẹ́lá bá wa paná rẹ̀ gbogbo àwọn èèyàn dẹ̀ dùn láti yọnu sí Abubakar Siddiq ọmọ ẹgbẹ́ olórí lé wọn lórí lẹ́yìn anábì bí alámọ̀rí iṣẹ́ wá ń lọ rèé alámọ̀rí iṣẹ́ ń lọ rèé yìí tó fi di àsìkò ìlàfà Umar ibn Khattab ìgbà tí Abubakar Siddiq ti fẹ́ kú Abubakar Siddiq Abubakar Siddiq ọjọ́ àìbù ọdún méjì péré náà ló fi darí gbogbo àwọn mùsùlùmí tọ́lọ̀ bá nígbà fi pè sọ́dọ̀ ọdún méjì péré náà ni Abubakar Siddiq lólò ìgbà tí Abubakar fẹ́ kú fúnra ara Abubakar ní Siddiq òun ló yan Umar ibn Khattab ní olórí ẹni tí ó máa jẹ́ olórí lẹ́yìn tó wọn bá kú tẹ́lẹ̀ lẹ́yìn ẹni tí ó máa jẹ́ olórí lẹ́lẹ́ báyìí lẹ́yìn tí Abubakar ní Siddiq kú Umar náà gba ọ̀pá àṣẹ olórí gbogbo mùsùlùmí gẹ́gẹ́ bí Abubakar ní Siddiq bó ṣe yàn lásìkò Umar rèé oríṣiríṣi àwọn alfutuha fẹ́rẹ̀ alẹ́yàmẹ̀yà lórí ìsìláàmù yìí ó yẹ sí pé ìmọ̀ bá èèyàn ṣe wọ́n mọ́ lórí ìlànà ẹgbẹ́ wọn gbogbo ẹnikẹ́ni tó bá ti wà nú ẹgbẹ́ òun láàmà bá ṣe ẹni tí ò bá ti lè sí nú ẹgbẹ́ wa kò lè bá wa a lè bá ṣe kò lè bá wa ṣe bákan náà àwọn àṣírí inú ẹgbẹ́ kò lè má àfi bí ẹni wípé kìí ṣe ìsìláàmù náà láwọn ṣe ẹni tó bá ti wà láàrin wọn òun náà ni wọ́n máa ṣe wà láwù pẹ̀lú òun náà máa bá ṣe olóòtì máa ma nǹkan tí ń lọ nínú ẹgbẹ́ kéèdè ṣe gbogbo àwọn tó bá wà láàrin wọn náà àwọn kan ń bẹ nínú ẹgbẹ́ tó jẹ́ sí pé wọ́n gbà wípé àwọn gẹ́gẹ́gẹ́ ní ẹgbẹ́ gẹ́gẹ́ gbogbo àwọn tó kù tí àjọ ń pàdé níta yẹn gbogbo àwọn yẹn àwọn kì í ṣe àwọn ògbóǹtarìgì àwọn ẹgbẹ́ àwọn tí wọ́n máa àṣírí ẹgbẹ́ òun làwọn tó yẹ pé wọ́n jẹ́ ìpìlẹ̀ ẹgbẹ́ yẹn tó jábẹ́ ẹnu kan nínú ẹgbẹ́ yẹn àwọn nìkan ni ó máa lọ nínú ẹgbẹ́ àwọn nìkan ni ó máa máa ń ṣe lọ nínú ẹgbẹ́ àwọn yòókù wọ́n kà máa ṣètò lé wọn lórí ni wọ́n kà máa ṣètò lé wọn lórí ni tó lè bá yìí rèé láì pé nígbà gbogbo àsìkò táwọn wí ìgbéyà ò ṣẹlẹ̀ ìgbà tó fẹ́ ṣẹlẹ̀ ọlọ́run bá rí mẹ́ẹ̀ láwọn àlùhàjì náà tàn sọ̀rọ̀ sí méjì lẹ́yìn ikú ọlọ́run bá bá wa pa ọlọ́run bá àdékẹ́lá jẹ́ kí gbogbo ẹnu mùsùlùmí kó ṣọ̀kan dìde mùsùlùmí ṣọ̀kan ẹ́ a ìkójọpọ̀ mùsùlùmí ṣọ̀kan lórí wípé Abubakar ni máa jẹ́ olórí fún gbogbo mùsùlùmí lẹ́yìn rẹ̀ ni àsìkò Umaru náà Umaru náà jẹ́ olórí fún gbogbo mùsùlùmí gbogbo alùsúnnà nìkan alùsúnnà wal jama'a ìlànà wọn nìkan òun náà ni ìlànà tí ìsìláàmù ní ìsìláàmù recognize onílànà táwọn sọ̀hábà ridwanullahi alaihim tí wọ́n wà lórí ẹ̀fún ọdẹ orí nìyẹn so kódà èrí ìlànà yìí ni wọ́n làwọn èèyàn tí wọ́n ń ṣe tí wọ́n ń ṣe alùsúnnà ni wọ́n máa ṣe ìtìsáàbù sí ìṣẹ̀ ni wọ́n máa ṣe ìsàfara tìtì gbogbo ẹnikẹ́ni tó bá tẹ́lẹ̀ òun tẹ̀lé lànà àrísúnà tó jama'a yọ́ máa tẹ̀lé lànà àwọn ìlànà Ànábì sallallahu alaihi wasallam àtàwọn sọ̀hábà ni orí ìlànà àwọn sọ̀hábà Ànábì sallallahu alaihi wasallam ní bẹ́ẹ̀ yóò máa rìn àwọn kankan náà ń pè ní àjàmáà àwọn náà ń pè ní asawadul a'zam ilé ìtàkàrà máa ṣàlàyé insha ṣe gbogbo tó lè mú ẹgbẹ́ kankan jáde lásìkò yẹn kódà àwọn kọ̀wárì wọ́n jẹ́ ẹgbẹ́ alákọ̀ọ́kọ́ tó ń kọ́ jáde ní Islam wọ́n tí jáde nípa ẹ̀ àwọn kọ̀wárì yọ jáde lásìkò ẹmọ́ àwọn kọ̀wárì yọ jáde lásìkò àwọn jáde lásìkò Abubakar Siddiq ìgbàwọ́n àwọn kọ̀wárì tó ń jáde àsìkò ẹ̀sìmánù ni ọ̀gbìn ọláìn ìgbà yẹn gẹ́gẹ́ òun ni ìtọ́lọ́kù bẹ̀rẹ̀ sí ìgbà yẹn gan ni fitna ṣẹlẹ̀ nínú àlùmọ́ yìí ìgbà yẹn gan ni fitna ṣẹlẹ̀ ìgbà tí ọ̀rọ̀ ẹgbẹ́ tó bẹ̀rẹ̀ sí máa dìde nìyẹn now lẹ́yìn tí ó rẹ̀ òkú tán àwọn méjèèjì náà sọ̀hábà yìí wọ́n kóra wọn jọ wọ́n jẹ́ padà fanukù láàrin ara wọn wípé rasmanu yóò máa jẹ́ olórí gbogbo mùsùlùmí àdíyù bọ́nà àbí mọ́lì náà wà náà àwọn olórí náà méjèèjì sáwọn yìí o gbogbo wọn yẹ́yẹ́ ní ọ̀dẹ̀ tẹ́bí yá ni wọ́n ṣe ìpé àdéhùn pẹ̀lú Usman nípa àwọn ọmọ tẹ̀láṣẹ rẹ̀ gbogbo mú òde ń tó wọ̀ yìí rèé ẹni tó bá ń tó bẹ́ẹ̀ ẹni tó bá dẹ̀ gbọ́ yé bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ti là kó nu àfídà sí àyẹ̀ o gbogbo tí mo ń sọ yìí pátá bẹ́ẹ̀ ṣe ilé táwọn ṣí à ń takò wípé aliyu bin abi tọ́lì kò ṣe bẹ́yà fún abubakar siddiq aliyu bin abi tọ́lì kò ṣe bẹ́yà fún ṣùgbọ́n ó kàn jẹ́ pé bẹ́yà aliyu bin abi tọ́lì kìí ṣe ìgbà tí àwọn yòókù ṣe bẹ́yà fún ni nítorí wípé ìgbà tó ń ṣe bẹ́yà fún abubakar siddiq aliyu sí lára nígbà yẹn ìgbà tí ali dé abubakar pé kàí ṣe àríwọ nígbà táwọn yẹn ṣe bẹ́yà ni kí kankan so ni Ali ibn Abi Talib ọ̀sán àyíká bá fi pé òun ò sí òun ò sí ní yẹn ni Ali ibn Abi Talib dẹ̀ padà ṣe tíra fún Abubakar Siddiq jésù òun nìkan ní nǹkan yìí tẹ̀lẹ̀ sí ẹ́ ìtọ́jú kó àwọn méjì ni àwọn méjèèjì ni wọ́n dẹ̀ṣẹ̀ tíra fún Ànábì sallallahu alayhi wa alihi lọ́ ṣe tíra fún Abubakar Siddiq radiyallahu anhu bẹ́ẹ̀ nígbà tí Umaru náà di khalifa náà rèé gbogbo wọn pátápátá náà ni wọ́n ṣe bẹ́yà fún Umar ibn Khattab àti Ali ibn Abi Talib náà bẹ́ẹ̀ náà nígbà tí wọ́n yan Usman náà Ali ibn Abi Talib náà wà nínú àwọn méjèèje tí wọ́n jíjọ lọ foríkorí ẹ́ àwọn náà ń pè ní ahlul halli àwọn méjèèjì yìí rèé aliyu ibn Abi Talib náà wà nù wọn àwọn náà jíjọ fẹnu kò láti yan Usman wọ́n yan Usman Usman náà jẹ́lẹ̀ kejì nu wọn àwọn mẹ́fẹ̀ẹ̀fà yòókù wọ́n yan Usman wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ àgbọ̀n. now Usman bin Affan radiyallahu anhu kámú gbàgbé wípé ọdún méjìlá ni Usman bin Affan ló fi darí gbogbo mùsùlùmí nínú àwọn al-khulafa ar-rashidun mẹ́rẹ̀ẹ̀rin Usman bin Affan ló jùlọ Usman bin Affan àwọn bí wàá gbó òun ló pẹ́ jùlọ nínú àwọn àkùlàfà ọ̀rọ̀ ṣùgbọ́n bam ó fi ọdún méjìlá ó fi darí lẹ́yìn eléyìí báyìí rèé àtúmọ̀mọ́ àfáàní àwọn kọ̀wárì àwọn ni wọ́n bẹ̀rẹ̀ sí jáde lórí ìjọba àtúmọ̀mọ́ àfáàní ìgbà yẹn ni ìṣekọ́kù ṣẹlẹ̀ eléyìí ni ìṣekọ́kù firaq an jama'ati muslimin ìgbà tó ṣẹlẹ̀ lélẹ̀ báyìí náà lásìkò táwọn yìí ẹ̀rí wípé ọ̀rọ̀ mùsùlùmí kò yẹ kó gbò lórí wípé ìlànà kan ni gbogbo wọn ń rìn títí fá tó fi di ọwọ́ ìgbẹ̀yìn àsìkò Usman bin Affan ìgbà yẹn ni kọ́kọ́rọ́ ìjọ kan ṣoṣo mùsùlùmí ìgbà yẹn ló ìgbà yẹn ìgbà yẹn ni kọ́kọ́rọ́ yẹn sí ìgbà yẹn ni fitna bẹ̀rẹ̀ sí máa ṣẹlẹ̀ ṣùgbọ́n fitna ìgbà tí fitna gẹ́gẹ́ ìgbà tó ti bẹ̀rẹ̀ sí kọ́kọ́ máa gbérí láti ìgbà tó ti pa Amirul Mu'minin Umar ni ìgbà yẹn ni fitna ti bẹ̀rẹ̀ sí máa dìde díẹ̀ díẹ̀ díẹ̀ kọ̀kan tí ìlágbára ni nítorí wípé ẹni tó pa Umar ibn Khattab onápè ní Abu Lu'lu'a al-Majusi aleykum salaam salaam barakatu Abu Lu'lu'a al-Majusi ọkùnrin yìí rè kèzè yí pátápátá gbà ní Majusi ni wọ́n ń ṣe bí ẹni pé mùsùlùmí lòun ó ń darapọ̀ pẹ̀lú àwọn mùsùlùmí débi tó fi ráàyè láti gún Umar lórí ọ̀hún nínú sọ́fúlò náà wà ẹni tó sòkè ọ̀rọ̀ ilé ìgbà ìlú jẹ́ ti arí àsàrò nígbà tí ó gbóyìn lọ́rùn tán tí ó márùn sọ fún àwọn èèyàn pé káì ẹ ti mọ ọkùnrin yìí ní kèfèrí tẹ́lẹ̀ ẹ mọ ọkùnrin yìí ní kèfèrí ẹ sì dákẹ́ tí tó fi padà sí wá ní pìtà làwọn àbá máa ń fàyọ nínú àsàrò yẹ wípé ó márùn sọ wípé aburú kéèyàn mọ kèfèrí kó sì má pe kèfèrí ní kèfèrí nìyẹn kẹ ẹ máa ṣe mùjámálà ẹ́ ẹ mọ̀ yí pé èèyàn aláburú ni ẹ̀rẹ̀ dákẹ́ lórí ẹ̀ eléyìí báyìí lọ fa ikú Umar ibn Khattab Abu Lu'lu' al-Majusi wọ́n mọ̀ yí pé mùnáfíkì kìí ṣe mùsùlùmí Majusi ni ó kàn ṣe ní mùsùlùmí ni ìgbà tí ó ráyè láti tẹ iṣẹ́ ọwọ́ rẹ̀ wò ó gún Umar lórí ọ̀ lẹ́yìn tó gún ẹ̀mẹ́ òtán àti ó ń lọ lórí ọ̀rọ̀ tó tún jáde lọ tó ń ká lọ ọ̀pọ̀lọpọ̀ náà sọ̀hábà ló tó gún ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run ní ká kú débẹ̀ ó gún àwọn sọ̀hábà gan ní àbú olóòlù alìmẹ̀jọ́sí yìí ayẹ ni fitna ti bẹ̀rẹ̀ sí máa dìde díẹ̀ díẹ̀ Umar radiyallahu anhu ó kú ní ọdún ogún àti mẹ́ta lẹ́yìn hijira nabi sallallahu alaihi láti ọwọ́ Abu Lu'lu'a ọlọ́wọ́ àlékẹ́lá kí ọba wa sí àlékún erí burúkú ẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ bá abẹ́lọ́wọ́ bá àlékẹ́lá ìkí ọlọ́wọ́ bá kọ́lọ̀ mẹ́jẹ kó lè bá ó dà ní àní ètò kéré bí ààyè ibi tí abẹ́rẹ́ lè wọ̀ báwọn afá àti máa ń sọ báwọn láti Abu Lu'lu'a al-Majusi nìyẹn ẹni tó tọ́ wàláyé ó fa wàhálà nínú ìsìlámù púpọ̀ ó fa wàhálà nínú ìsìlámù púpọ̀ kò sínú àwọn olùmọ̀ràn láyé tí wọ́n dákọ̀ àbùlúlù àlùmọ̀júsì tí wọ́n ní láàánà rẹ̀ gẹ́gẹ́ bá ṣe máa ń láàánà fìràwù gẹ́gẹ́ bá ṣe máa ń láàánà iblis oníbànísì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà ni abdullahi ibn saba al-yahudi aláwọn tí wọ́n ń kà yìí àwọn tí wọ́n bẹ̀rẹ̀ wàhálà lórí islam ni àwọn tí wọ́n bẹ̀rẹ̀ sí ta wàhálà ẹlẹ́gbẹ́gẹ́ ọlọ́yà àwọn tó dálẹ̀ nítorí wípé nítorí àti da islam rú àwọn wọ̀nyí rèé wọ́n rí wípé àwọn ò lè nílapa lórí islam àwọn ò lè nílapa lórí àwọn mùsùlùmí àyàfi káwọn ṣe bí ẹni pé mùsùlùmí làwọn káwọn ní islam nípa kọ̀ọ̀dù ẹwọ́n ní islam lẹ́gbẹ́ pé wọ́n ma jẹ́ kèfèrí nínú ṣùgbọ́n wọ́n ma ṣe àfihàn islam ṣẹlẹ̀ ìbáyìí o ní bí àwọn ṣẹlẹ̀ yẹn bó ṣe ṣẹlẹ̀ ní ẹ lẹ́yìn náà rẹ̀ ọlọ́ọ̀bá àlékẹ́lá tó padà lẹ́yìn ìgbà tí wọ́n pa Umar ibn Khattab tán Abu Lulu al-Majusi ẹ̀rẹ̀ tó pa Umar tán ọlọ́ọ̀bá àlékẹ́lá tó padà ṣàánú àwọn mùsùlùmí ọlọ́ọ̀bá àlékẹ́lá tó fi àánú rẹ̀ ó tún fi fáwọn mùsùlùmí lò bí àtúntà mọ́ ìgbé àdéhùn tó tún pé lórí Osman bin Affan kọ́nà bàdé kẹ́lá kọ́bá yọ́nú sí Osman bin Affan yìí òun náà bẹ̀rẹ̀ sí máa gbé àwọn èèyàn rìn lórí ojú ọ̀nà Abubakar Siddiq àti Umar bin Khattab radiyallahu anhuma orí ojú ọ̀nà tí wọ́n ṣùgbọ́n wàhálà tí Abu Lu'lu al-Majusi ó ti dálẹ̀ látara pípa Umar ibn Khattab yìí ó ti dá omi àlàáfíà àwọn mùsùlùmí ó ti dàrú ó ti rú omi àlàáfíà mùsùlùmí tó ń tòrò kíní yìí báyìí rèé ó ti ṣí àwọn ilẹ̀kúnlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn aburú kọ̀ọ̀kan tó ti pé àwọn àbúrú yẹn ti bẹ̀rẹ̀ sí máa ṣẹlẹ̀ táwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí máa ní àwọn ìkùnsínú táwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí máa tí wọ́n ti bẹ̀rẹ̀ sí máa kóra wọn jọ díẹ̀díẹ̀ díẹ̀ lórí báwo la ìfẹ́ jáde lé olórí lórí látara báyìí àdáwàtú sirriya ó bẹ̀rẹ̀ sí máa ṣẹlẹ̀ yẹn ni pé àwọn ìkọ̀kọ̀ ilé ti jẹ́ sí pé gbogbo àwọn tí wọ́n máa ń jáde lé ìjọba lórí pátápátá ìlànà wọn lélẹ́ ìlànà wọn Ikhwan Muslimun náà ni àwọn ad-da'awatu sirriya a máa ti àwọn ìpè ìkọ̀kọ̀ kan a máa ní àwọn ìkọ̀kọ̀ àwọn mítìnì ìdákọ́ńkọ́ àwọn ìpè àwọn èèyàn ní ìpè ìkọ̀kọ̀ nítorí láti máa recruit àwọn èèyàn lábẹ́lẹ̀ against the government láti máa recruit àwọn èèyàn nídà kọ́ńkọ́ lábẹ́ aṣọ against government kí ní ti bẹ̀rẹ̀ sí máa jì díẹ̀ díẹ̀ nashatot ad-da'awatu sirriya allati kanat tudhiru al-wifaqa wa tudmiru an-nifaq ilé ìdíyẹ́ sí pé wọ́n máa ṣe bí ẹni pé àwọn àwọn wà àwọn ní agreement wọ́n máa ṣe bí pé àwọn wà pẹ̀lú àwọn mùsùlùmí àwọn ní pẹ̀lú kò wọn ni ṣùgbọ́n nífàkù tí ń bẹnu wọn wọ́n fi pamọ́ in tí ń bẹnu wọn gidi gẹ́gẹ́gẹ́gẹ́ tẹ́fẹ́ ṣe ń bẹnu wọn ṣùgbọ́n níta wọ́n máa ṣe àfihàn pé àwọn dọ́gba pẹ̀lú àwọn mùsùlùmí ẹni tó wá bẹ̀rẹ̀ ẹni tó jẹ́ olórí dáwà síríyà lásìkò táwọn yìí ó jẹ́ olórí dáwà síríyà yìí orúkọ rẹ̀ ni Abdullahi ibn Saba al-Yahudi ẹ̀rí kí mo ti mẹ́ńṣẹ̀ lórúkọ rẹ̀ lẹ́ẹ̀kan náà òun ni ó jẹ́ olórí fún àwọn dáwà àfìríyà yìí ẹ sì rí pé títí tó dò ní ìlànà yẹn náà ni àwọn ṣí à ń lòdò ní àtàwọn ìwánu mùsùlùmù nítorí wípé ìpìlẹ̀ wọn nìyẹn látọ̀dọ̀ Abdullahi ibn Saba ni lórí báwo ni wọ́n ti fẹ́ ti ìjọba Usman báwo ni wọ́n ti fẹ́ ti wó báwo náà yẹ fẹ́ bí ìjọba Usman báwo náà yẹ fẹ́ bí wó wá bẹ̀rẹ̀ iṣẹ́ lábẹ́nú wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá ṣe ìwánù rí tó bá jẹ́ ìwání tó bá ṣe rí dáadáa ẹ mọ̀ wípé irinṣẹ́ tó ní agbára táwọn àríwán muslimun tí wọ́n ń lò láti máa láti máa láti fi wó ìjọba òun náà rí dáwà síríyà ìkèké ìkọ̀kọ̀ ṣe nínú dáwà síríyà tí mo wí mo ti ń bọ̀ áfẹ́ lójú insha Allah mo ti ń bọ̀ áfẹ́ lójú gbogbo bí táà a sì wà nípìnlẹ̀ ni àti ń débi tí ọ̀rọ̀ ti ń lápẹ̀ẹ́ báyìí àti àti débi tó yẹ pé báwo ni ẹgbẹ́ àti báwo ni àkáàtì ìjọba ìjọba kan wó báwo ló ṣe bẹ̀rẹ̀ lórí Islam ibẹ̀ gan ti dé yìí ṣe rí ẹgbẹ́ sọ kíkà fún yín nínú orinṣẹ́ tó ní agbára tẹ́lẹ̀ ìkọ̀wálù mùsùlùmí máa ń lò láyé dáhàwà síríyà ni ṣe nínú dáhàwà síríyà yìí àwọn kankan ń bẹ ẹni tí nǹkan tí mo bá fẹ́ ẹni tí mo sọ yìí tó bá fẹ́ rú lójú ẹni tí nǹkan tí mo sọ yìí tó bá fẹ́ rú lójú ẹ dákun ẹ pé sheikh ibn rọ́jí kọ́nà bá ní kílákúdà kún kọ́bá wà bùn wọn ní ìlú gbogbo àtàláfíà ara kọ́nà bá ní kílákúdà kún kí àwọn bá wá sí àlékún àǹfààní wọn nínú àlùmọ̀ yìí nínú àwọn tó yẹ pé wọ́n ṣe wọ́n rìn ìlànà tí Sheikh Ibn Rajab bá ń sọ̀rọ̀ nípa al-Ikhwan al-Muslimun ìsọkúsọ ọ̀rọ̀ ni kí èèyàn sọ pé ta ní sọ̀rọ̀ mẹ́ọ̀ ìsọkúsọ ọ̀rọ̀ ni ẹni tí máa ń sọ pé ta ní sọ̀rọ̀ àwọn al-Ikhwan mẹ́yẹ àwọn yìí àwọn èyí ọlọ́run ní kojú wọn jẹ gan àwọn tẹ́ ń yìí náà èmi náà tẹ́ ń yìí náà èmi náà ṣe o mo ṣe gidi gan èmi kẹ̀lé mẹ́rin lẹ̀ tó Ibn Rajab lórí ọ̀rọ̀ al-Ikhwan al àmì mi náà ṣe dáadáa mo ṣe gidi gan tí má rẹ̀ débi tí mo ṣe ń ṣe títí láti ṣe tí ó yẹ kí n ṣe ṣàfàyọ àwọn ìkẹ́kẹ́ ẹ̀rí wípé etí ọ̀pamọ́ sí mi dáadáa ni etí ọ̀pamọ́ ni kódà gbogbo à ń ṣe méje lóru etí mo mọ̀ dáadáa ni etí mo mọ̀ dáadáa ni ṣe rí dáhàwá síríyà yìí lọ́dọ̀ àwọn ìṣòwádìí mùsùlùmí lẹ́ni jẹ́ tó lágbára gẹ́gẹ́ nígbà tí mo sọ débi wípé wọ́n bá fẹ́ lọ sí àwọn ìjókòó dáhàwá síríyà àwọn tán ṣe yìí ó ní agbára tí àwa mẹ́rin tí a bá nìjọ ń gbénu rúùmù àbáwá mẹ́rin jẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ gbogbo wa náà ládẹjọ́ wà nínú àwọn àlìṣíwánù mùsùlùmí nìyí wọ́n wá pe ẹnì kọ̀ọ̀kan wa wọ́n sọ fún pé ààyè báyìí láti ṣe mítìn àsìkò báyìí lálẹ́ pàdé lọ́pọ̀lọpọ̀ gbàre lọ́pọ̀lọpọ̀ gbà òru gẹ̀jọ́ ní máa ń jẹ́ òru gẹ̀jọ́ òun náà nìkan ní máa ń jẹ́ ààyè báyìí láti ṣe mítìn àsìkò báyìí ló ti jẹ́ ó jẹ́ gbọ́dọ̀ sọ fún ẹ̀dá ọlọ́run kankan kódà èèyàn gbọ́dọ̀ sọ fún ìyàwó orí rẹ̀ mo fi ọlọ́run bá tó dá mi mo fi búra ó ní sọ fún ìyàwó rẹ̀ ó ní sọ fáwọn ọmọ rẹ̀ ọba fẹ́ jáde ńlé ó kàn wá ọ̀rọ̀ kan sọ fún ìyàwó rẹ̀ ni tí ẹ ti pé ọ̀tọ̀ ni tí yóò ọ̀tọ̀ ni ọ̀rọ̀ yẹn ọ̀tọ̀ làwòrán tí ó gbé wá fún ọ̀tọ̀ ni ìkàtó rẹ̀ mọ̀ fún ṣé wá ní gbogbo àwọn tí ó wá sí mítìnì yẹn pátá kò ní sẹ́ni kankan tí ó dára wọn mọ̀ ẹ kàn dé mítìnì yẹn lẹ́mọ̀ fara yín bẹ̀ pé àà ìwọ náà wá ìwọ náà wá kò sí lẹ́ẹ̀dì lè close tó láyé ó gbọ́dọ̀ sí sẹ́ni kejì pé ó lọ mítìnì yẹn ó ti gbà tẹ́ ẹ bá ń dé bẹ́ẹ̀ tẹ́ ẹ bá tó ń bára yín kẹ́ tó máa bí ìgbà pé ẹ fẹ́ pílánì jẹjẹ pé ìgbà pé kúùkù náà ni kúùkù ó ti máa ń pílánì kúùkù nìyẹn ṣàbáwọn àwọn tí máa ń pílánì kúùkù náà ṣe kí wọ́n fẹ́ gbàjọba náà àwọn tí máa ń ṣe kúùkù kódà mẹ́mbà kù kò ní mọ̀ wípé kò ní mọ ẹlòmíì tó jẹ́ mẹ́mbà àgbàtẹ́ bábára yín nínú yẹn sọ fún ọba yìí pé ó ti wà lára mẹ́mbà ó ti wà mara rẹ bẹ́ẹ̀ kò ní mẹlòmíì àyàtẹ́ bá ń ni si ṣe ntọ́bàjẹ́ ntọ́bàjáde bẹ́ẹ̀ awo ní ẹnìkan àìwá maye mítìn bẹ́ẹ̀ ká ń ṣe lónìí ẹ dákun tó jẹ́ sí pé ọ̀rọ̀ Islam òun náà ni wọ́n ń discuss ọ̀rọ̀ bí Islam ó ṣe dàgbàsókè náà ń discuss ẹ dákun kí ló fa à ń ṣe mítìn lóru ṣé ọ̀rọ̀ Islam náà ni ó di à ń ṣe mítìn lóru lé lórí mo fọ́ ọ̀rọ̀ wàtàyé kí ní bẹ́nu Islam káàbẹ́ ṣe ní Islam tó bùkátà ọmọ ṣe mítìn lóru náà gbogbo Islam gbogbo tẹ́pẹ̀ ní Islam pátápátá ní tá a gbé bọ́ta àìsí ni torí pé gbogbo ẹ̀rẹ́ lọ́wọ́ nínú Qur'an lọ́wọ́ nínú hadith anabi rẹ̀ abẹ́ ẹ̀kọ́ ni layluha ka nahariha anabi ní òru ìsìláàmù bí ọ̀sán rẹ̀ lórí kò sí kẹkẹ tí ń pè ní kọ̀kọ̀ ń pè ní sìríyà nínú ìsìláàmù kò sí kẹkẹ ń pè bẹ́ẹ̀ now mítí nìyí bẹ́sùn wa máa ń ṣe nìyẹn ṣe wá rí ibi tí ọ̀rọ̀ jáwà sìríyà dé àwọn àlìkọ́nù mùsùlùmù ó ní àwọn àyè ẹnu múrṣídù wọn yẹni pé ẹni tó jẹ́ adarí gúrùpù kọ̀ọ̀kan nítorí pé bá ń ṣe tó wà ní láàrin ara wọn yẹn ó ń kálukú ló lẹ́ni tó wà àtàṣì mọ́ ẹni tí wọ́n sì papọ̀ mọ́ pé múrṣídù ti rèé nítorí pé kódà obìnrin tó wà lábẹ́ múrṣídù yìí múrṣídù wọn mọ̀gbà ṣe ń bẹ̀rẹ̀ nǹkan oṣù rẹ̀ àti bàtí parí wàlúwà ilẹ̀ gbẹ́gbẹ́ mú pè fún yín ẹ̀ẹ́dẹ́yìn ọ̀rọ̀ tó bá tó ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tí ó bá jẹ́ ọ̀rọ̀ ni òfin lẹ́lẹ́rìí mo sọ fún yín pé bá fẹ́ jáyọ ọ̀rọ̀ yóò nǹkan tí sọ ìbáyá ọ̀rọ̀ ni àbí àbóòtọ́ ni ẹ̀dàkùn mo lè pè nọ́mbà ṣé kébùn ọ̀rọ̀ jí ọ̀rọ̀ jí fún yín ọ̀rọ̀ tí ò rújú rárá ni kódà àwọn tí wọ́n ń ṣẹgbẹ́ tá ń sọ yìí àwọn tá ń sọ yìí àwọn mọ̀kó tọ́ ni ṣùgbọ́n wọ́n ní fi hàn síta táwọn èèyàn àyàfìgbà tó bá dára wọn tó bá dára wọn tó bá ṣe ní tó bá ṣe rìn jìnà sínú ẹgbẹ́ sí bẹ́ẹ̀ ni àwọn nǹkan kan máa hàn sí ọ sí bẹ́ẹ̀ ni wọ́n máa sí àwọn ẹlẹ́kùn kankan sí ọ sí ó kàn déédéé wẹgbẹ́ ẹni kò síyàtọ̀ láàrin àwọn ẹlẹ́gbẹ́ àtàwọn onísúfí níbi ọ̀rọ̀ sìríyà súfí ọ̀pọ̀ bóyí nípìnlẹ̀ yí pé la ilaha illallah náà là ń ṣe àbí subhanallah là ń ṣe astaghfirullah là ń ṣe ó jù bá ní lọ́wọ́ lọ́ ní o tó bá ń padà ń wọnú súfí tán ìtàyẹ lọ́pàdà tó àwọn kí nípa ẹ̀dọ̀ máa hàn sí ọ tó bá ti rìn ni àwọn ìkẹ́kọ̀ọ́ máa hàn sí ọ sí tó bá ti rìn jìnà sí ilé kọ́ padà wá débi àṣírí nígbà tó bá ti pé ẹni yìí ẹsẹ̀ rẹ ti wálẹ̀ kò sí tọ́fẹ́ lọ́mọ́ ìtàyẹ ló tó wá máa ìwọ náà ó ti di nǹkan mí bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ṣèfíà kò yíba nìsí kódà débi wípé ẹmà wò àti ẹmà eléyìí tí mo ń sọ yìí tó tẹ̀lẹ̀ tí mo tí mi mọ̀ ní òjé ní pé bóyá wọ́n yí fún mi o àdéhùn ọkọ̀ ọ̀rọ̀ wa ní tírẹ̀sì nìsí bí àpẹẹrẹ àtẹmú bóyá rí ọdún sọ ìṣí bí àpẹẹrẹ tíra kan bẹ ọmọ sábà lò dáadáa bóyá tíra sheikh abubakar jabir al-jazairi minhaj muslim abi mursidu wa yóò máa kọ́ wa ní tíra yẹn ṣùgbọ́n tá a bá ń kọ́ tíra yẹn lọ́wọ́ àsìkò tá a kọ́ àti ìjòkó bí tá a ti máa kọ́ ẹnìkankan ò gbọ́dọ̀ mọ́ àyàfi gbogbo àwọn tá a bá wà lọ́dọ̀ mursidu yẹn ní kálá gbọ́dọ̀ mọ́ yẹ́sì ní kápá ló mọ́sálásí lónìí kò túmọ̀ sí pé mọ́sálásí o mursidu sọ fún wa pé mọ́sálásí tá padà lòrè o níjọ́ yìí o ó lè jẹ́ sí pé mọ́sálásí yẹn bábá lórí lónìí ó lè jẹ́ sí pé zango láti padà lọ sèmí tábà padà tó sèmí ó lè jẹ́ pé airport láti padà lọ pàdé mọ́sálásí yẹn jẹ̀ ní kò sẹ́ni kankan tí ó mọ̀ àyàfi àwa tí àdìjọ wà láàrin ara wa ṣe wá níta ń ṣe kíní lọ́wọ́ tá ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ tí rẹ̀ tẹ̀lá ń kà fúnra wa o a wà máa wò yẹ́yẹ̀ yẹn pé a lọ fẹ́ wọlé à ń kà kíra fúnra wa a mọ̀ wá wò pé ẹ̀dá kò ṣe àwọn èèyàn máa wọlé báyìí táwọn èèyàn bá ti wá wọlé àdàkẹ́ tó bá fi ti jáde á tó bẹ̀rẹ̀ ẹjọ́ nàdá ní àì ní Manchester mandate hall ó wà ní randaba ti adékayẹ àwọn ẹlẹ́gbẹ́ wọn ti lẹ́kṣọ̀ kan bẹ̀ láìpẹ́ yìí yẹ̀pẹ́ púpọ̀ ẹ̀dàkùn ẹ̀ ti lẹ́kṣọ̀ ṣé gbogbo mùsùlùmí kọ́ yẹ kọ́ wá sí lẹ́kṣọ̀ à ń ṣèdánilẹ́kọ̀ọ́ ní sèkí gbogbo bá a ṣe ń ṣèdánilẹ́kọ̀ọ́ yìí káwọn kan wá dé kí wọn sọ pé ẹ̀dá kò sálẹ̀ wá wá. sálẹ̀ wá wá tó síbi dáa ti ń ṣèdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn àìsàn máa ń béèrè pé ẹ̀dá kò sálẹ̀ wá wá. ẹ̀sìn ọ̀nà sáà àmọ́ wá sẹ̀lẹ́kì àwọn tí wọ́n gbọ́dọ̀ wà ní lẹ́kṣọ̀ àti láǹsàlàyé ẹ̀sìn fáwọn èèyàn lẹ́ẹ̀bì mọ̀ pé ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n ń ṣe ọ̀tọ̀ níbi tán pèpè sí kò ní báyìí sí so bí àwọn nǹkan yìí jíjá àwà bìríyà bí ṣe máa ń lọ nìyẹn èso fún yín pé ọlọ́run bó sànú wa ní òru lóru ọ̀kẹ́jọba yìí á jẹ́ kóra wájọ sínú mọ́sálásí àrùkánù ìfẹ́yà àrùkánù ìfẹ́yà àhàzánà á jẹ́ mẹ́ka fúnra wa síra àrùkánù ìfẹ́yà àhàzánà á mẹ́ka fúnra wa nínú mọ́sálásí lóru ẹnì kankan ò ní sí mẹ́kàlú wa àyàfi àwa tí àbáwà ní orí ìlànà yẹn nìkan òye bá yẹn yìí eléyìí ni dáhàwà sirriya òun ni abdullahi bin sábà ah, al-yahudi òun ló bẹ́ẹ̀ òun ló jẹ́ olórí fún dáhàwà sirriya yìí lásìkò ọ̀sùnmọ́dù afan ó bẹ̀rẹ̀ pẹ̀lú dáhàwà sirriya jẹ́jẹ̀ díẹ̀ jẹ́jẹ̀ díẹ̀ kí n tí kò ń sọ yìí ẹni tó bá ti fi ẹgbẹ́ ẹni tó bá jáde òun ló lè sọ fún yín ẹni tó tẹ̀gbẹ́ ẹni tó bá jáde ọlọ́run ní jíká bọ́ sọ́wọ́ ọmọ ọlọ́run jíká bọ́ sọ́wọ́ pẹ̀lú gbọ́nà ọba nígbàtí a bá tẹ̀síwájú ẹ ń gbìyànjú láti ṣe àfihàn àwọn ìkẹ́kà tí ó jẹ́ kí ọ̀rọ̀ yìí tí ó jẹ́ kó clear sí wa dáadáa ń gbìyànjú àti ṣàfihàn àwọn ìkẹ́kà ṣẹ́rí tí a bá ẹ má rò pé gbogbo wa tá a jọ jẹ́ ọmọ ẹgbẹ́ kan náà ká kóra wájọ yẹn o ẹ má rò pé gbogbo wa bákan náà láàyò àwa kan tó ń bẹnu ẹgbẹ́ tó jẹ́ sí wípé ẹ̀ àtúniwá káwa gbà yí pé àwa gẹ́gẹ́gẹ́gẹ́ ní ẹgbẹ́ yẹn gẹ́gẹ́ tí gbogbo àwọn tó pọ̀ tájọ kóra wájọ yẹn tọ́jọ́ mẹgbẹ́ yẹn àyíkọ̀ àwọn yóò gẹ́gẹ́ lọ́mẹgbẹ́ àyàfi àwa tí a jẹ́ tinú ẹ̀yìn nínú ẹgbẹ́ yẹn àwa tá a jẹ́ kódà àmọ́ àfúnra wa tá a bá wà mítìn láì àwa gẹ́gẹ́ la jẹ́ pé yìí o àwa gẹ́gẹ́ la jẹ́ pé yìí o kẹ́rí àwọn jàmá lápapọ̀ ní tababọ́ síta yẹn lájọ́ ń àwọn ẹ̀yẹ ọ̀tọ̀ ni o ṣùgbọ́n tábọ́ sọ pé ẹgbẹ́ gẹ́gẹ́ àwa tá ń tó tiẹ̀ àwọn àṣírí kẹ́dẹ̀ ń bẹ tí wọ́n máa lọ láàrin ara wa pẹ̀lú gbọ́dọ̀ bá nígbà tí má bẹ̀rẹ̀ sí mẹ́mbà wọn kìíní insha Allah ta'ala tí ra àwọn al-Ikhwan mùsùlùmí ò jẹ́gẹ́ bàbá ti ṣẹ̀rí fún yín ẹgẹ́ nígbà tí a bẹ̀rẹ̀ tá a bẹ̀rẹ̀ lórí àwọn ti súfí ẹ̀rí pé àwọn tí ra àwọn gẹ́gẹ́ là ń mú wá àwọn tíra àwọn àbá wọn àwọn aṣíwájú wọn yìí tí wọ́n ń sọ òun náà làmú ọkọ̀ ń padà bíbá yí pé à ń parọ́ mọ́ wọn ni ẹ̀rí wa ló ń ka àwọn tíra àwọn ọ̀tá àwọn àdìsíwájú mùsùlùmù tí lọ́ta àwọn ọ̀bá sọ nípa wọn tẹ́lẹ̀ àwọn tó jẹ́ olórí wọn gẹ́gẹ́gẹ́gẹ́ inshallah àwọn ẹni màmá ka àwọn tíra àwọn fún yín so that a lè mọ báwo ni ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ yìí báwo ló ṣe jẹ́ kò yí báyìí nìsín ṣùgbọ́n inshallah à ń torí àsìkò wa tó ti lọ gidi gan so ibi tí a láǹfààní àti dúró sí lálẹ́ yìí ni bí ọ̀rọ̀ dáwà zíríyà ti bẹ̀rẹ̀ lásìkò ìtìmọ́dún náà fàájì ilé tó yẹ sí pé abdullahi ibn saba al-yahudi òun ni ó bẹ̀rẹ̀ kìíní ẹni tó ṣe bí tí mùsùlùmí lòun ó ṣe bí ẹni kóhun darapọ̀ mọ́ islam nítorí àti bà islam jẹ yahudi ni òun lọ dá abdullahi ibn saba al òun lọ dá àkídà ṣíà lẹ̀ òun ni ó dá àkídà ṣíà òun lọ dá wọn lẹ̀ tẹ́ bá bẹ̀ wọ àwọn àlùkò àwọn mùsùlùmí àti àwọn síyà ẹ̀ẹ́rì wípé ọmọ ìyá ni wọ́n bákanáà hádàfún wọn bákanáà ni hádàfún wọn náà ní ni báwo làwọn ṣe fẹ́ ẹ̀ẹ́rì pé àwọn náà máa ṣe protest káàkiri ẹ wo tó Zaria ilé tó wọn ń jìyà rẹ̀ abuja ní ẹ̀wọ̀n ní tọ́lọ tó ní kí àwọn ọmọ àwọn kẹ́lọ blọ́ọ̀kù ọ̀gá sójà bídẹ̀ ṣe máa ń ṣe nìyẹn bídẹ̀ ṣe máa ń ṣe nìyẹn lọ́dọọdún lọ́dọọdún tó bá jáde láì tó bá ti lè jáde àyè bojú ẹ̀yìn mọ́ tí tó fi rìn káàkiri gbogbo bí tó bá fẹ́ rìn wá máa rìn láti Zaria dé Kánò wọ́n rìn láti ẹ̀tọ́ wá máa Zaria sí Kánò Zaria sí Kánò ìrìn ànáwà ní fún mọ́tò ìrìn wákàtí kan ní fún mọ́tò ẹ̀dá kò fẹ́yàn bá fẹ́ sàrí ńkọ́ láti Kánò wọ́n láti Zaria wọ́n nìdé Kánò wọ́n jẹ́ rìn padà bẹ́ẹ̀ gbogbo tó bá kẹta lójú ọ̀nà nǹkan gbọ́dọ̀ padà fún wọn ní wọ̀n rẹ̀ padà fún kan láyé nígbà tí wọ́n dé gbogbo látàí wọ́n jẹ yan wọn níṣu lásìkò Buhari tí òun gbèrègbè ṣẹ̀gẹ́ Buhari ò gbèrègbè tiẹ̀ Buhari ò mọ ojú tó bọ̀ kí lọ́kàn Buhari ti rẹ́dàrẹ́dà kò jí ani rẹ́dàrẹ́dà sọ náà lẹ́kọ̀ọ́ so. ayé tẹkùn gbẹndú sáájú ẹ. náà. ayé tẹkùn gbẹndú sáájú ẹ ọlọ́run ó sànú wa ọlá ayé ń ṣe kò gbẹdú jáde ẹ̀ ọ̀pá yọ ọ̀gá rẹ̀ ọ̀wọ́ kan sáájẹ́ rẹ̀ ọ̀wọ́ kan gbé mi sí ẹni. so ẹ rí wípé tẹ bá wo múvẹ́ǹtì tẹ bá wo múvẹ́ǹtì àwọn ṣíà ẹ rí wípé kò yàtọ̀ sí múvẹ́ǹtì àwọn àlìfọwánù mùsùlùmù olóòpàá ló fi jẹ́ sí pé àwọn àlìfọwánù mùsùlùmù àtàwọn ṣíà báyìí ni wọ́n ṣe rí báyìí ni wọ́n ṣe rí àwọn àlìfọwánù mùsùlùmù àti ṣíà bákan náà ni wọ́n rí nítorí pé hájà fún wọn kí nǹkan kan náà ni báwo la yẹ fẹ́ kí ìjọba ṣubú báwo la yẹ fẹ́ gba dáwùlà òye báyìí sìn tó kọ́ lọ́ba àdékẹ́lá kó sàlọ wa tó bí ìpìlẹ̀ yìí bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn. eléyìí báyìí rèé ọ̀tá ọlọ́run báyìí Abdullahi bonsábà Yahudi ó ṣe bí ẹni pé òun fi aṣọ ẹ̀sìn wọ̀ ẹ́ ó bẹ̀rẹ̀ sí gbógun lábẹ́lẹ̀ ó bẹ̀rẹ̀ sí ṣe àwọn ìdákọ́ńkọ́ ìdákọ́ńkọ́ so in tó wá gbé jáde òun náà ni ìjẹ́ ọ̀ranyàn Imam Ali ibi tó ti wọlé nìyẹn in tó gbé jáde ni pé àwọn ni ṣíà àwọn ni èèyàn Ali báwo ni àwọn ti fẹ́ gba ìjọba fún Ali in tó fi in tó ẹ̀yẹn ni pé àkọlé tí ó síwájú nìyẹn tó ń ṣiṣẹ́ pọ̀ lábẹ́lẹ̀ wọ́n ń pe àwọn èèyàn lábẹ́lẹ̀ kò ní báyìí nìsíyìí so eléyìí báyìí òun ni àwọn ìbẹ̀rẹ̀ fitna yìí inshallah ta'ala ìgbẹ́ká kánjú inshallah so ojú tá a dúró sí yìí àti bá ọ̀rọ̀ ìtàn báwo ni hezbiya ṣe bẹ̀rẹ̀ àti pàdé àti tírèsì ìtàn ilé àsìkò ọ̀sùnmọ́ ìdílé àpá ní báyìí abẹ́ẹ̀kọ́ ni a dẹ̀ ti mọ kí ni sábàbí fitna gan nínú Islam sábàbí fitna ó bẹ̀rẹ̀ láti ìgbà tó ti pa pa àyínmá ìbùrù kọ̀tọ̀ alọ́pàá àyínmá ìbùrù kọ̀tọ̀ àbùlúà almajusi Abu Lu'lu'at al-Majusi òun ló pa Umar ibn Khattab láti gbà yẹn ni fitna ti ló ti bẹ̀rẹ̀ sí máa ẹ̀jì dé díẹ̀ díẹ̀ ẹ̀sọ́ náà balẹ̀kẹ́lá padà paná rẹ̀ ọlọ́ọ̀bà balẹ̀kẹ́lá padà fi àánú rẹ̀ fáwọn mùsùlùmí lò ẹnu kò lórí ìtìbíyà fún Usman ibn Affan lẹ́yìn ìbéyà àtọ́sí fún Usman ibn Affan tí Usman bẹ̀rẹ̀ ìjọba rẹ̀ láti gbà yẹn òun ni àwọn náà àwọn fitna yẹn ló ti bẹ̀rẹ̀ sí máa ṣẹlẹ̀ díẹ̀ díẹ̀ dáwà síríyà bẹ̀rẹ̀ ẹ̀ńtọ́ champion dáwà síríyà ń yẹn òun náà ni Abdullahi bin Saba al-Yahudi lẹ́yìn tó yẹ sí pé ló ń gbé àṣà wípé àwọn ni èèyàn Ali àwọn fẹ́ gbàjọba fún Ali kó ń gbé kó ń gbé síwájú kò sí ìwáyìí títí títí bá ọmọ àdìgbẹ́lá fi ní kí àwọn ìṣẹ̀lẹ̀ tí a padà máa ṣàlàyé lẹ́yìn ìṣàlà tó padà wá ṣẹlẹ̀ kí wàhálà tó padà wá ṣẹlẹ̀ tí ìṣòro padà wá ṣẹlẹ̀ nínú àdúgbò yìí ẹgbẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn ìṣàlà a padà máa ṣàlàyé lé báyìí. síwájú kí a tó ṣàgbére lálẹ́ yìí inshallah ta'ala àní láǹfààní àti ṣe ìjòkó lọ́la àti ọ̀tọ́la gẹ́gẹ́ bí mo ṣe ti wí sáájú tẹ́lẹ̀ síwájú kí a tó bẹ̀rẹ̀ ọ̀lọ́bọ̀ọ̀lù títí tí ó bá di weekend ẹlẹ́ẹ̀kejì tó bá di weekend ẹlẹ́ẹ̀kejì a ní lecture ní Ìkòròdú lẹ́kọ̀ọ́ ọ̀la ní weekend ẹlẹ́ẹ̀kejì yẹn actually Sunday gẹ́gẹ́ la ní lecture yẹn ní Ìkòròdú ṣùgbọ́n tí a bá ní ká jẹ́ra ní àárọ̀ ọjọ́ sunday yẹn náà à nípa lẹ́kẹ̀ọ́ rárá pé sí nine o'clock ní lẹ́kẹ̀ọ́ rárá bẹ̀rẹ̀ nígbà láti ẹ̀ máa distance ń bẹ láàrin Ìlọrin sí Èkó láti pé kì í ṣe ìrìn àjò kékeré tó nítorí ẹ̀ láti fẹ́ gbéra lọ́la tó a fẹ́ gbéra lọ́la inshàlá tó a dẹ̀ fẹ́ ká tètè gbéra náà lọ́la so that ìsinú ní ká amójú ọ̀nà tá a bá ní ká gbéra lọ́wọ́ san ìsinú lọ́ so kí ẹ gbá rẹ̀ kó tó wá kí sinú tó wá káyọ̀ lójú ọ̀nà ẹ̀rí pé wàhálà yóò ti pọ̀ jù yóò ní rí bí àrí ẹnu sí dáadáa oríṣiríṣi àwọn nǹkan tí yóò fa ìlera nígbà nísìnyí so àbẹ̀ká jẹ́ pé àkọlọ̀wà ní kílákúdà ń kó sáwà kọ́wà pẹ̀lú wa àbẹ̀wò jẹ́ pé ìsinmi yóò lọ kára mẹ́kù lọ́la so àní láǹfààní àti ṣe lẹ́kṣọ̀ ní ọ̀la inshallah àní láǹfààní àti ṣe lọ́tọ̀ọ̀la náà so inshallah tó bá di jọ monday á tẹ̀síwájú so eléyìí báyìí jẹ́ ìkéde alákọ̀ọ́kọ́ tí a ní fún wa ìkéde ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí àti sábà mọ́ ní ilé gbogbo ọba yẹn náà ni sọ wípé a ní bùkátà sí ìrànlọ́wọ́ gbogbo wa lórí ọ̀rọ̀ jẹnẹrétọ̀ wa eléyìí tí a fi ń ṣe agbára láti fi gbé àwọn ohun a fi ń sọ̀rọ̀ yìí so jẹnẹrétọ̀ yìí ó ti ní ìdìnáwó púpọ̀ ní ìdìnáwó gidi gan so ẹ dákun sí ọlọ́run ba kí a dá sí ọlọ́run ba lórí ilé báyìí tá dé ẹ̀mà náà àwọn tá a lè wí fún tí wọ́n lè ran iṣẹ́ ọlọ́run bá lọ́wọ́ pàápàá jùlọ nínú oṣù ọ̀bọ̀n tá a wà yìí tó tí a bá lè ṣe alápáǹtẹ̀tẹ̀ oṣù yìí láti fi láti fi ṣòwò síwájú ọlọ́run bá kó dà púpọ̀ ọ̀rọ̀ wà yìí kí lápá àwa tí a bá rí àwọn èèyàn tí a wí fún wọn náà wọ́n mọ̀ pé agbálada pé a pe àwọn èèyàn sí iṣẹ́ olóore bẹ́ẹ̀ lẹ́ni tó ti iṣẹ́ olóore ta pè iṣẹ́ olóore tó dá ìrìn náà òun náà gbálada pè wọ́n pè dáadáa ó sì jẹ́ pé dáadáa náà lọ́kọ́lọ́ ọba ìlú kẹlá kójá fún kí wọ́n wà pẹ̀lẹ́ kọ̀ọ̀kan wa lókè àgbà kábàgbà sí tẹ̀sílìlà títí di ọjọ́ monday eléyìí tí a tún máa pàdé kí ọlọ́ba kó sọ wa tayọ ọjọ́ náà lọ́hùn kọ́lọ́ba ìlú kẹlá kí ó fún wa ní àlàáfíà àti okun ara kọ́lọ́ba ìlú kẹlá kọ́lẹ̀ sí àlékún ìmọ̀ eléyìí tí a fi táwọn kòkòrò sí ojú ọ̀nà tọ́lọ́wọ́ba ọ̀la ìjọkùn قلت ما سمعت واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب سبحانك الله وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته. Tábàlì náà ni lọ́wọ́ bá.